ẹ kú àsìkò yìí níbikíbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi orúkọ mi ni Gbàdàmọ́sí Aminat Kìtàn ni àwọn onítèmi tún máa ń pè mí mo kí wa káàbọ̀ sórí Kìtàn podcast lónìí oríkì ìlú ni mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí kí ni oríkì ìlú oríkì ìlú ni àkójọpọ̀ oríkì ènìyàn àti oríkì ìdílé ó máa ń ṣe àpèjúwe irú àwọn ènìyàn tí ó wà nínú ìlú náà ó máa ń ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ohun tí àwọn ọmọ ìlú náà jẹ́ ohun tó wà nínú ìlú ìṣe iṣẹ́ àti àṣà ìlú náà ẹ jẹ́ ká wo oríkì ìbàdàn fún àpẹẹrẹ kí ó tó di pé màá sọ oríkì ìlú ìbàdàn mo fẹ́ sọ ìtàn ráńpẹ́ nípa ìlú ìbàdàn ìlú ìbàdàn ni olúìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ní nàìjíríà ìbàdàn ni ìlú tó tóbi jùlọ ní apá ìwọ̀ oòrùn áfíríkà ìtumọ̀ orúkọ ìbàdàn ni ẹ̀bá ọ̀dàn nítorí ìlú àwọn jagunjagun ni a dá ìbàdàn sílẹ̀ ní ọdún 1929 nítorí àwọn rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ yorùbá nígbà náà àsìkò yìí ni àwọn ìlú tí wọ́n ṣe pàtàkì ní ilẹ̀ yorùbá nígbà náà bíi ọ̀yọ́ ilé ìjàyè àti òwu jẹ́ píparun tí àwọn ìlú tuntun bíi abẹ́òkúta ọ̀yọ́ àtìbà àti ìbàdàn dìde láti dípò wọn. gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ lágẹ̀lú tó jẹ́ jagun ìlú ifẹ̀ ló dá ìbàdàn sílẹ̀ gẹ́gẹ́ bí àgọ́ fún àwọn jagunjagun tí ó ń bọ̀ láti ọ̀yọ́ ilé ifẹ̀ àti ìjẹ̀bú ìdí nìyí tí a fi ń pè ní ẹ̀bá ọ̀dàn òkè méje ni ó yí ìbàdàn ká àwọn òkè náà ni òkè páàdì òkè àdó òkè bọ́là òkè màpó òkè àrẹ òkè sápátì àti òkè mọ́kọ́lá bí òkè ṣe wà ní ìbàdàn bẹ́ẹ̀ ni ìdí náà wà ní ìbàdàn ìdí tí mò ń sọ túmọ̀ sí ibi tí àwọn ọmọ yorùbá tẹ̀dó sí àbí ibi tí wọ́n ti parapọ̀ tàbí láti pàdé tí a bá wọ ìlú ìbàdàn dáadáa a ó rí ìdí arẹrẹ ìdí osè ìdí iṣin ìdí àpẹ́ ìdí àyùnrẹ̀ ìdí obì ìdí aró ìdí ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdí arẹrẹ wà láàrin ọjà aba àti mọ̀lété ìtumọ̀ àwọn ìdí yìí ni ìdí igi tí àwọn àtìpó ti máa ń pàdé ìdí arẹrẹ túmọ̀ sí ìdí igi arẹrẹ ìdí osè túmọ̀ sí ìdí igi osè ìdí ọsàn túmọ̀ sí ìdí igi ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbàdàn tún jẹ́ ìlú tí ó ní oríta àwọn oríta díẹ̀ tó jẹ́ gbajúmọ̀ ní ìbàdàn ni oríta mẹ́fà oríta challenge oríta mẹ́rin oríta basọ̀run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlú ìbàdàn tún gbajúmọ̀ nínú àwọn àṣà àbáláyé bíi ọdún eégún ọdún eégún máa ń wáyé nínú oṣù kẹfà sí ìkeje nínú gbogbo ọdún olóòlù ni egúngún àkọ́kọ́ nítorí òní àwọn èèyàn bẹ̀rù jùlọ torí pé wọ́n sọ wípé obìnrin kò gbọ́dọ̀ wò lẹ́yìn náà ni ó kan alápánṣánpá àtìpàkọ́ òyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbàdàn jẹ́lù tó gbajúmọ̀ ní nàìjíríà nílẹ̀ adúláwọ̀ àti gbogbo àgbáyé nítorí àwọn èèyàn ńláńlá àti omèremère iléeṣẹ́ ńláńlá tó wà nínú rẹ̀ ìbàdàn jẹ́ ìlú tó máa ń gba onílé àti àlejò wọ́n fẹ́ràn láti máa kó èèyàn mọ́ra báyìí ni màá dánu dúró lórí ìtàn ìbàdàn ẹ jẹ́ kí n bọ́ sórí oríkì ìbàdàn bí wọ́n bá fẹ́ kí àwọn ọmọ ìbàdàn wọ́n sọ wípé ìbàdàn máa jùrù sùn ìbàdàn kì í bá níṣọ̀rẹ́ àìmúni lọ sógun ìjà gbòòrò níjà gbogbo tìbàdàn ìbàdàn ọmọ agbọ́ sáṣámọ́sá ọmọ agbọ́ yàyàmáyà òkè gùlùtù igbó tí wọ́n ti ń bọ ọ̀sàbàrí igbó sùúrù tí bàbá yín ti ń bọ olókun olókun àdígéré ọ̀sàbàrí ọ̀kọ̀jà ọjọ́ tó bá dijọ́ ọjà ẹ jẹ́ ká ránṣẹ́ sí ọ̀sàbàrí ọjọ́ tó bá dijọ́ aré ẹ jẹ́ ká ránṣẹ́ sí olókun àgbò dúdú ni bàbá yín fi ń bọ ọ̀sàbàrí ewúrẹ́ dúdú ni bàbá yín fi ń bọ olókun ìbàdàn marima kọgun ìbàdàn mèsì ọgọ nílé olúyọ̀lé ìlú ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun àgbàlá ìbíkúnlé tóbi ju ti bàbá ẹlòmíín lọ àgbàlá ìbíkúnlé òótọ́ ìkókó sáré ìlú ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú àjàyí ògbórí ẹ̀fọ̀n ṣe fìlàfìlà ìlú látòsà ààrẹ ọ̀nà kakanfò ìbàdàn ọmọ àjẹgbíjẹ̀kara òun ọmọ àfikara òun fọ́ọ̀rí mu ìbàdàn májàbí tọjọ́ kìíní èyí tó ja gbogbo aládùúgbò lógun ìbàdàn kì í bá níṣọ̀rẹ́ àìmúnilọ́sógun ìbàdàn kú ure o ìbàdàn bèrè kí o tó wọ̀ níbi olè gbé ń jàre olóhùn bíbàdàn ti ń gbé onílé bẹ́ẹ̀ ló ń gba àjòjì ẹlẹ́yẹlé lomi tẹrú tọmọ láyé pòómu àṣejìrẹ́ lomi àbùmùbùwẹ̀ nílẹ̀ ìbàdàn a kì í wáyé ká má làárùn kan lára ìjà àgbòrò làárùn ìbàdàn gbogbo ọmọlẹ káàárọ̀ òjire ló ní oríkì ó sì dára kí a mọ oríkì ìlú wa torí ó jẹ́ òǹwúrí fún gbogbo ọmọ yorùbá báyìí ni màá ṣe máa sọ̀rọ̀ lórí oríkìlú kọ̀ọ̀kan àti ìtàn ráńpẹ́ nípa ìlú náà bí ó bá wù ọ́ kí n sọ̀rọ̀ nípa oríkì rẹ̀ o lè kàn sí mi lórí ẹ̀rọ ayélujára instagram aláwòrán at Kitan signature tàbí lórí abánidọ́rẹ̀ẹ́ facebook at Gbàdàmọ́sí Aminat ó tún di ní ọjọ́ mẹ́jọ títí ìgbà kan náà ire àti ayọ̀ la ó fi máa pàdé ó dìgbà.